هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أريكم فهلا وبركاته atọrọ àlékún ìkẹ́ ọlọ́wọ́ba àti orí ajẹjẹta ọlọ́wọ́ba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́mọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ajẹ́rìí pé ọlọ́wọ́ba òun nìkan ni ọba tó tọ́ láti máa fún níjọsìn ajẹ́rìí pé lẹ́yìn ọlọ́run ọba kò tọ́ láti máa jọ́sìn fún nǹkan míì mọ́. a sì dúpẹ́ fún ọlọ́run ọba yìí lórí àwọn orin ọlọ́kanjọ kan tọ́lọ́run ọba àlékílá ń ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tó ga jù nínú oore tọ́lọ́run ọba àlékílá ṣe lé wa lórí òun náà ni oore fífi wá ma ojú ọ̀nà Islam eléyìí tí òǹkálukú wa tí a rìn lórí ẹ̀ e yìí tí a dẹ̀ ń gbẹ̀ngbẹ̀ tí a sì tún gbìyànjú láti túbọ̀ ní àlékún ìmọ̀ sí nípa ẹ̀sìn náà àti láti túbọ̀ ní àlékún ìtẹ̀síwájú lórí ìlànà Islam tí ọlọ́run bá lékè láti ó sì lé àtúnṣe ní ọ̀rọ̀ yẹn lé ẹnì wa lórí. ilé tuntun wa jẹ́ eléyìí tó ga jù nínú oore islam òun náà ní kọ́lọ́mù bá àlekèrè tó wá sí yẹn lẹ́ni tí ó ń tẹ̀lé sunna nabi sallallahu alayhi wa sallam eléyìí tá a mọ̀ sí àwọn ọ̀rọ̀ tá nabi sallallahu alayhi wa sallam bá sọ àbí àwọn iṣẹ́ tí anabi sallallahu alayhi wa sallam bá ṣe àbí àwọn nǹkan tí wọ́n bá ṣe níwájú anabi sallallahu alayhi tí anabi sallallahu alayhi dẹ̀ fi rinlẹ̀ ipe yìí ń kọ́ o. a tí ọlọ́mọba àlíkẹ́lá tí ó fọwọ́ sí ni tánàbí ò takò gbogbo ẹnikẹ́ni tí ó bá ń tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí sọ̀rọ̀ ẹni báyìí à orí ńlá tí ó ga lọ́lọ́mọba sí fún yẹn ìwà máa tẹ̀lé a tún gbọ́dọ̀ fi nǹkan kan pẹ̀lú ẹ̀ òun náà ni àgbọ́yé àwọn sálàfù pé àwọn salaful umma àwọn tó jẹ́ ẹni rè ṣáájú àwọn sahaba ridwanullahi alaihim àtàwọn attabi'un àwọn tí ó jẹ́ ọmọlẹ́yìn wọn àtàwọn àtàbí'u tabi'in ọ̀nà tí wọ́n gbàgbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́wọ́n bá alikẹ́ ládẹ̀ ti pé wáyé pé ojú ọ̀nà wọn ìlú wọn ọlọ́wọ́n bá alikẹ́ yọnu sí fún gbogbo mùsùlùmí láti máa rìn ṣẹlẹ̀ báyìí òun náà ni àwọn nǹkan tí a ń gbìyànjú àti pèpè sí òun náà ni àwọn nǹkan tí a ń ṣàlàyé fún ẹnì kọ̀ọ̀kan wa báwo ni àṣẹ ní sí àṣejù láti jáde kó olójú ọ̀nà yìí àti pé báwo ni àṣẹ ní sí àṣetò táwa wà nínú àwọn tí ò máa rí ojú ọ̀nà tí à ń wí yìí ṣẹlẹ̀ báyìí méjèèjì ni nǹkan tí ó burú nínú sọ̀wọ́n ẹ̀sìn Islam kí ẹ jẹ́ aláṣejù kó máa ṣe tayọ ntí ọlọ́wọ́n bá àlíkẹ́lá gbélé lọ́wọ́ kọ́ máa ṣe tayọ nǹkan tọ́lọ́wọ́n bá àlíkẹ́lá tó gbé kọ́ lọ́rùn kọ́ tayọ ìlànà nabi sallallahu alayhi sallam nínú àdìsọ́kàn ni àbí nínú iṣẹ́ tí a ń fi oríkèéríkèé ara ṣe àbí nínú àwọn nǹkan tí a ń fẹnu wa sọ nínú àwọn ìbáàdà so yẹn gbọ́dọ̀ ṣe àṣejù nínú àwọn ìran àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà lè sì gbọ́dọ̀ irú àdìsọ́kàn tọ́lọ́wọ́ bá àlíkẹ́ láfẹ́ ká ní kéèyàn mọ́ wa ní ilé báyìí àṣẹ ètò ni irú àdìsọ́kàn tí irú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá àlíkẹ́ láfẹ́ ká ṣe kéèyàn mọ́ wa ṣe kéèyàn pátì ilé yìí àṣẹ ètò ni tàbí irú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àlíkẹ́ láfẹ́ ká máa sọ kéèyàn jẹ́ ẹni tí ó kó fà sẹ́yìn níbi máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ilé báyìí àṣẹ ètò ni gbogbo àtìkéníkejì òní òsì ní ojú ọ̀nà àìlànà tọ́lọ́wọ́ bá ti tàn Nabi sallallahu alayhi sallam ìkan tí islam gbé wá òun náà ni alwasatiyya kí a jẹ́ ìjọ aringogun ìjọ tí ò ní ṣàṣejù ìjọ tí ò ní ṣe àṣetò náà lẹ́yìn àwọn ọ̀rọ̀ ìtìsíwájú eléyìí tí a ti tìsíwájú yìí a máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ àwọn àlàyé tí a ń bá lọ òun náà ni a tẹ̀síwájú lórí ẹ̀ insha Allah òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam eléyìí tí ó mú wa sún papọ̀ mọ́ ìdájọ́ ọmọ tí Khadiru alayhi salatu wassalam tó pa tọ́lọ̀ọ̀bà àríkírá sọ fún wa nínú suratu al-Kahf nínú suratu al-Kahf tọ́lọ̀ọ̀bà àríkírá sàlàyé fún wa nígbà tí anabi Musa alayhi salatu wassalam àti Khadiru tí àwọn méjì tí wọ́n ṣe ìrìnàjò àfáà sí ọmọ kéwú ìrìnàjò tó kún fún ẹ̀kọ́ tó kún fún oríṣiríṣi àwọn àríwòye àti oríṣiríṣi àwọn ìdájọ́ ilé tó jẹ́ ìdájọ́ òfin Ọlọ́run Ọba nínú ìrìn àjò yìí Khadiru ó pa ọmọ kan ilé tó pé pípa ọmọ yìí ó rú ànábì Musa lójú ilé tí ànábì Musa fi béèrè lọ́wọ́ Khadiru pé èyí ṣe tó fi pa ọmọ kékeré ilé tó ń pè kò ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn yìí so yìí wà nísìnyí so tí Khadiru tó dẹ̀ ṣàlàyé ìdí tó ń fi pa ọmọ náà fún anabi Musa alayhi salatu salam tọ́lọ́mọba alekirade fún wa nírú ẹ̀ nínú al-Qur'an nínú Suratul Kahf so ilé báyìí ni a fẹ́ lọ gbogbo àwọn nǹkan tí à ń ṣàlàyé yìí la fẹ́ lọ mọ́ lọ́rùn ṣùgbọ́n a bẹ̀rẹ̀ láti di ìdájọ́ ọmọ kékeré nítorí pé tí eléyìí ò bá yé ìdájọ́ ọmọ kékeré nínú Islam tí ò bá yé a lè máa a gbàgbọ́ yé nǹkan tí à ń sọ yìí dáadáa naam ajíkóyọ̀ wáyé pé ìdájọ́ ọmọ kéékèèké nínú Islam tó bá ti dé sínú tamiyiz tó bá ti dé ọjọ́ orí tí wọ́n ti lè ṣe òpinya láàrin nǹkan tí wọ́n ti dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì tí wọ́n ti mọ obìnrin yàtọ̀ fún ọkùnrin tí wọ́n ti mọ in tó dáa yàtọ̀ sí nǹkan tí ò dáa eléyìí tá à ń pè ní sínú tamiyiz tó bá ti dé ọjọ́ orí yìí irú àwọn ọmọ báyìí ìdájọ́ tàbáíyà òun náà láà fún wọn ìdájọ́ àwọn òbí wọn òun náà láà fún wọn kò yẹ báyìí nìsín orí ẹ̀sìn táwọn òbí wọn bá wà òun náà ni ìdájọ́ tá a furu àwọn ọmọ báyìí sílẹ̀ báyìí ni àwọn olùmọ̀ ń pè ní àtàbáíyà ìdájọ́ ìfi nǹkan tẹ̀lé ìtọ́jú àṣáájú ẹ̀ ìfi tẹ̀lé nǹkan tó ṣáájú ẹ̀ sòwúrú ìdájọ́ yẹn lá àwọn ọmọ yẹn eléyìí báyìí àti wá bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá lórí ẹ̀ wípé báyìí gan lànàbì sallallahu alaihi wasallam gan ṣe lò irú ìdájọ́ ìgan lànàbì sallallahu alaihi wasallam ló fi lò ń gbèsè ayé rẹ̀ sọ eléyìí báyìí yàtọ̀ sí gbólóhùn àwọn tó sọ wípé ọmọ kékeré o tí ò bá ti bàlágà tí ò bá ti dàgbà kó bàlágà kó dé kó bàlágà káwí ní èdè tí ó yé gbogbo àwọn èèyàn kó dé kó bàlágà sòwúrò ọmọ báyìí ń kọ́ o àlè tí ìforídàjọ́ kèfèrí sẹ́ni pé àwọn kan ń bẹ tí wọ́n ń sọ irú ọ̀rọ̀ yìí eléyìí lọ́fà ló fi jẹ́ sí pé wọ́n ní ọmọ tí Khadiru pa àlè pé ọmọ yẹn ní kèfèrí nítorí pé ọmọ yẹn ò tí ì bàlágà ọmọ yẹn ò tí ì ṣe ni o ọmọ yẹn ò tí ì bàlágà pé ghulam ọmọ kékeré sì ni ṣùgbọ́n àrínú àwọn àfáà tó sọ pé ghulam yìí ọmọ kékeré tí ọmọ ghulam tó ń wù yìí kò túmọ̀ sí pé kò tí ì bàlágọ̀ kò túmọ̀ sí pé kò tí ì bàlágà nítorí pé wọ́n máa ń lo gulam fún àgbàlagbà náà nínú èdè Lárúbáwá kò yẹ báyìí nísìnyí so ṣẹ̀ríà ò dẹ̀ sọ fún wa wípé tá ti lo gulam o tá ti lo gulam ṣẹ̀ríà ò sọ fún wa pé ọmọ kékeré náà gbà lérò pẹ̀lú ẹ̀ kájẹ̀ tó lè gbé nǹkan kúrò lórí ìpìlẹ̀ Lárúbáwá ká lè sọ wípé ìtumọ̀ míì ni a fún nínú ṣẹ̀ríà àfìgbà tá a bá rí dèlílù pé nǹkan tí Lárúbáwá gbà lérò pẹ̀lú ìpìlẹ̀ ṣẹ̀ríà ti yí padà kò tí yé bá ní so tí o bá ti lè jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ sí pé ìpìlẹ̀ nǹkan tí lárúbáwá gbọ́ tán gbọ́ nǹkan ẹ̀ yé sí òun náà ni a mọ̀ sí kìnìún làwọn náà mọ̀ gbọ́ yé sí nítorí pọ́nlọ́wọ́ bá nígbà tí ó yí wá pé òun sọ Qur'an kalẹ̀ bilisanin arabiyyin mubin bilisanin arabiyyin mubin pẹ̀lú èdè lárúbáwá ilé tó clear ni kò yí wá ní yìí so gbogbo nǹkan tá a bá ti ń rí tí a bá ti rí pé ṣẹ̀ríà ní ìtumọ̀ ọ̀tọ̀ fún àbí ṣẹ̀ríà ní àlékún ìtumọ̀ tó lékún lórí táwọn lárúbá máa ń gbà lérò tá a bá ti lè rí dẹ̀lílù pé ṣẹ̀ríà lo sọ́nà mí ọ̀tọ̀ àbí ṣẹ̀ríà ṣe àlékún àwọn nǹkan kan lórí nǹkan yẹn tá a bá ti lè rí dẹ̀lílù bẹ́ẹ̀ i aslu ló hàn láàmú fi tu aslu ìpìlẹ̀ tí àwọn lárúbáwá gbọ́ yé sí láàmú fi tu torí pé èdè wọn lọ́nà ọba àlekèrè fi sọ so látara báyìí ló fi jẹ́ sí pé tá bá ní ghulam nínú fi lughatil arab nínú èdè àwọn lárúbáwá kò yé báyìí nísìnyí so ọmọ ń túmọ̀ ọmọ kéékèèké ó dẹ̀ máa ń túmọ̀ àgbàlagbà so yé báyìí nísìnyí ló fi jẹ́ sí pé àfa wa abu abu muhammad abdulhamid alhajuri azuakari làwọn fi ní ọmọ tí kọ́dúrú pa yìí kèfèrí ni àwọn náà gbà sí kèfèrí ṣùgbọ́n kìí ṣe ọmọ kékeré ó ti dàgbàlagbà ṣé bá ní sèyí wọ́n ní torí pé tá a bá sọ pé ọmọ kékeré ni ọmọ yẹn yóò mú àwọn ìtumọ̀ kan tó burú dání yóò mú àwọn ìtumọ̀ kan tí kò dáa dání yóò mú àwọn àgbọ́yé kan tí yóò lágbára dání wọ́n ní torí làwọn fi gbà pé àgbàlagbà ni kò ní báyìí nísìnyí so ajẹ́ sí pé sheikh abu muhammad abdulhamid alhajuri azuakari àwọn náà gbà yín pọ́ ọmọ tí kọ́dúrú pààyàn gbà pé kí ni o wọ́n gbà pé kéèsì ni àìbẹ́ẹ̀kọ́ ni ẹnu mọ́ ni pé àwọn ní kò kí ń sọ ọmọ kékeré ni nítorí pé hùláàmù tó wà nínú ááyà yẹn kò túmọ̀ sí pọ́ ọmọ kékeré nìkan náà lo hùláàmù fún sùwàbí táálí ajẹ́ sí pé àwọn gbọ́yé sí pé àgbàlagbà ni kò rí báyìí nísìnyí sòtún pé tó bá jẹ́ ọmọ kékeré so kò lè jẹ́ kéfìrí ní ọmọ kékeré yẹn gẹ́gẹ́ bí nǹkan tí àwọn gbọ́yé kò rí báyìí nísìnyí wa alaikum salaam wa rahmatullahi wa ṣùgbọ́n Abu Abdul Witr afáàláṣẹ àwọn gbọ́yé wípé ọmọ yìí ń kọ́ ọmọ kékeré ni tó ń ti ìjọ́mọ kékeré rẹ̀ yẹn kèfèrí sí ni kò tí yẹ bá ní sèyí àjẹsí pé tabawo tabawo tabawo ń sìn yìí abu abu adilwitiri afa aláṣẹ àti afa wa sheikh wa abu muhammad abdulhamid abdulhamid alhajuri azuakari àwọn méjèèjì papọ̀ níbi ìdájọ́ wípé ọmọ tí kọ́dùrú pa yẹn ò kèfèrí ni àbẹ̀kọ́ ni wọ́n jọ papọ̀ ń bẹ̀ ibi tí wọ́n ti yapa ni pé ǹjọ́ ọmọ kékeré ni ǹjẹ́ àgbàlagbà ni ẹjọ́ ọ̀dàsán sọlọ́ fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ ọ̀rọ̀ tí afa asheikh abu muhammad abdulhamid alhajuri azuakari ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹni tí bá ń gbọ́ yẹn sí wípé wọ́n fi tako afa abu abdulwitiri aláṣẹ ni irú ẹni báyìí kò mọ nǹkan tí ń sọ. So nítorí pé wọ́n jọ papọ̀ níbi ìdájọ́ ọmọ tí kọ́dúrú pa pé kéèfèrí ni ẹnu mi tó ti jọ yapa ni kíni o ǹjẹ́ ọmọ kékeré ni ǹjẹ́ àgbàlagbà ni. jàbàtà ń tiẹ̀ òun gbà wípé ọmọ yẹn ọmọ kékeré ni gbà ọmọ yẹn ń kọ́ o mùsùlùmí ni kò kí ń ṣe jàbàtà àwọn méjèèjì jọ pàdé níbi ìjọmọ kékeré ọmọ yẹn àmọ́ wọ́n jọ yapa níbi ìdájọ́ ọmọ yẹn pé ṣé mùsùlùmí ni àbí kèfèrí jàbàtà wá yapa àfa abdulhamid àfa wa muhammad abdulhamid abu muhammad abdulhamid alhajuri azuakari wọ́n yapa àfa yìí lọ́nà méjèèjì sẹ́yìn bá mi lọ sá wọ́n yapa rẹ̀ níbi wípé àfáàyín gbà yí pé ọmọ yẹn kì í sọ ọmọ kékeré àgbàlagbà ni jàbàtà ni ọmọ kékeré ni wọ́n yapa àfáàyín mẹ́rin àfáàyín wá gbà yí pé ọmọ yìí kèfèrí ni jàbàtà gbà pé mùsùlùmí ni wọ́n tún yapa rẹ̀ níbi bẹ́ẹ̀ kò tí ì yẹ báyìí sí sáwọn pé àfá aláṣẹ́ǹsì àti àfá ṣéèkì wa tá a sọ yìí àwọn pàdé níbi ọ̀nà kan wọ́n yapa níbi ọ̀nà kejì wọ́n pàdé níbi ìdájọ́ ọmọ yẹn pé kèfèrí lọmọ yẹn ẹnu wọn jọ kò lórí pé kèfèrí ni àmọ́ wọ́n yapa níbi pé ìjọmọ kékeré ni àbágbàlagbà kò tí yé báyìí nísìnyí so àmọ́ jàbàtà ń tiẹ̀ òun yapa àfáà yẹn lọ́nà méjèèjì ǹjẹ́ ọmọ kékeré ni ǹjẹ́ àgbàlagbà ni ó yapa wọn bẹ̀ ǹjẹ́ mùsùlùmí ni àbí kèfèrí ó tún yapa wọn bẹ̀ ẹ dákun ta wá ní àfáà yìí wá ń sọpọ́ọ̀tì náà méjèèjì sẹ́ni tí wọ́n níbi tẹ́ jọra àti ibi tẹ́ ti jọ ni àbẹ́ni tí ò tiẹ̀ ní pẹ̀lú wọn rárá eléyìí ló wá yà mí lẹ́nu jàbàtà sì tún sọ pé àfáà yìí ń kọ́ o yìí ń pe abob di wítìrì ní kèfèrí èmi ò kí ń mọ èmi ò kí ń mọ nǹkan tó máa ń dààmú ọkùnrin yìí kò tí ì bá nísìnyí so èmi ò rò pé ó rò pé bóyá àwọn amokun mẹ́kọ̀ọ́ èèyàn làwọn tí ó ń gbọ́ nǹkan tí àwọn ń sọ ni kò yẹ báyìí nísìnyí so kìí ṣe gbogbo èèyàn ní ó yà dìndìnrìn tí ó máa tí ò ní máa fi làákàyè tẹ̀lé ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ bá ń lọ kò tí ì báyìí nísìnyí sọ̀rọ̀ abdul witri àti àfáwa abu muhammad abdulhamid alhajuri azuakari wọ́n pàdé níbi ìdájọ́ tí wọ́n fọ́mọ yẹn ẹnu mọ́ ni pé ìjọba kékeré ni ìjà àgbàlagbà ni ibi tí wọ́n ti yapa nìyẹn irú ìyapa yẹn dẹ̀ ni khilafun ilmiyun nazariyun ìyapa tó yẹ pé ó kàn ní ṣe pẹ̀lú ìmọ̀ lásán ni pẹ̀lú òye sí lásán ni kò ní ṣe pẹ̀lú ìyapa tí ó kó sínú ọ̀rọ̀ àkídà ẹ̀tí ọ̀nà náà báyìí sìn khilafun ilmiyun nazariyun òun ni àfáwa àfáwa abu muhammad abdulhamid alhajuri azakari ibi tó ti yapa pẹ̀lú àfá àfá abu abdulwitiri aláṣẹ ibi tó ti yapa nìyẹn gẹ̀tìmí ti jàbàtà ọ̀nà méjèèjì náà ti yapa náà àwọn wọn sọ wípé àwọn àgbà yìí pé ọmọ tí khadiru pa yìí ọmọ kékeré náà ni kò tí ì yé báyìí nísìnyí bákan náà ọmọ yìí ni kèfèrí ni inú nǹkan tí àfáà wá gba àfáà àfáà tí ó Abu Muhammad tí a ń sọ̀rọ̀ wọ̀ yìí táwọn fi gbà yín pé kò lè jẹ́ ọmọ yẹn ò lè jẹ́ kékeré kò lè jẹ́ ọmọ kékeré kó tún jẹ́ kèfèrí torí àwọn náà gbà yín pé dẹ̀lílù wá ẹ̀rí wá yín pé kèfèrí lọ́mọ yẹn kò síyèméjì nípa àwọn ẹ̀rí tó sọ yín pé kèfèrí lọ́mọ yẹn ó sì wá lè jẹ́ pé kèfèrí ta ti rí pé ẹ̀rí wá pé kèfèrí ni ọ̀gbọ̀dọ̀ jọ́mọ̀ pé báwo lọmọ kékeré wá lè jẹ́ pé báwo lọmọ kékeré ṣe lè jẹ́ kèfèrí ibi táwọn ti sọ pé àgbàlagbà ni nìyẹn ẹ̀tọ́ ló sábà ń sìn so nígbà tó ìjẹ́ sí pé lábùsù tí wọ́n lò fọ́mọ yẹn gùlẹ́mù ni wọ́n lò gùlẹ́mù yìí ni lábùsù tó yẹ sí pé ó lè túmọ̀ àgbàlagbà ó lè túmọ̀ ọmọ kékeré ni àtàwọn sì rò wípé ọmọ kékeré ò lè jẹ́ kèfèrí ajẹ́pàgbàlagbà ni ó jẹ́ gùlẹ́mù yẹn á tún sí kí ni o á tún sàgbàlagbà ẹ̀tọ́ ọ̀dà sàn ibi tí muskila wà ní abalabi tí àwọn lọ yẹ eléyẹn ni àwọn ọ̀wá ṣe kíni làwọn ọ̀wá dọ́gba pẹ̀lú wọn bẹ̀ kò yé báyìí nísìnyí ibẹ̀ yẹn làwọn ò ti dọ́gba pẹ̀lú wọn ṣé wàá rí yàbàtà àwọn ò dọ́gba pẹ̀lú ẹ̀ ẹgẹ́ bá fáwọn náà ò ṣe dọ́gba pẹ̀lú ọ̀nà méjèèjì ẹ̀ àwọn ò dọ́gba pẹ̀lú ẹ̀ àwọn wá dọ́gba pẹ̀lú Abu Abdul Witri lọ́nà méjèèjì ẹ̀yẹn làwọn ń kẹ́rì wálé lórí wípé látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gan-an ànábì gan gbà wípé ọmọ kékeré tí ò tí bàlágà lè jẹ́ kèfèrí olafuwa mú hadith wa nínú sahihul bukhari lọ́sẹ̀ tó lọ nípa hadith ọmọ yahudi tọ́jú ọmọ ọmọ kékeré ọmọ yahudi tó máa ń ṣe tó máa ń bá ànábì sallallahu alaihi wasallam ṣiṣẹ́ tó máa ń ṣiṣẹ́ fún ànábì tó máa ń ṣe bọ̀yì fún ànábì sallallahu alaihi wasallam sòye báyìí nìsín yìí ṣùgbọ́n kí á sáré tó gbé hadith yẹn yẹ̀wò àbí kò tí ẹ̀ ní ìka wulẹ̀ gbé yẹ̀wò kí n kara sàrà yẹ̀ yìí ò bá gbà tán pé àti sàlàyé lọ́sẹ̀ tí yóò lọ tọ́lẹ̀ tẹ́lẹ̀ so ọmọ yìí wá sick bàtà ọmọ yìí sàárẹ̀ anabi sallallahu alaihi wasallam wà lọ bẹ̀wò bàtà anabi wà lọ bẹ̀wò anabi wá pe ọmọ yìí sí islam anabi anabi pọ̀ ọmọ yìí sí islam ọmọ yìí wá wojú bàbá rẹ̀ lẹ́ni tí ó ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ bàbá rẹ̀ pé sóun lè tẹ̀lé tánàbí sọ lẹ́ni tó ń béèrè yọ̀ǹda lọ́wọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ wá fún ní yọ̀ǹda pé ati'i abal qasim tẹ̀lé baba qasim anabi sallallahu alaihi wa sallam tó sọ yẹn tẹ̀lé ọmọ yìí gba islam kọ̀kọ́ tó wọ́n yìí gba islam báyìí lọ́mọ yìí jáde láyé anabi sallallahu alaihi wa sallam jáde anabi ni alhamdulillahi alladhi anqadhahu minan nínú riwaya mi tí tó wá nínú sunan dawud alhamdulillahi alladhi anqadhahu bi minan mo dúpẹ́ fún ọlọ́wọ́ tó fi mí ṣe sábàbí yíyọ ọmọ yìí kúrò nínú iná naam ajẹ́ sí pé hadith yìí ń jẹ́ pé wà wípé ọmọ kékeré tí ò tí ìbàlá hàn tí ó bá kú sórí tó bá ti dé sínú tẹ̀míyìz tó ti dé ọjọ́ orí tó ti dá nǹkan mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí anabi sallallahu alaihi wasallam lè ṣàbẹ̀wò sí so yìí báyìí nìsí so tó bá kú sórí ìlànà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà tó bá yẹ kórí ìlànà tó bá yẹ kórí ìlànà yahudiya ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà tóun náà sì ń tẹ̀lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lórí ìlànà tó bá kú ọmọ náà ni kò tí yẹ báyìí nísìnyí so àbí orí ìlànà nasọ́rọ́ òun náà ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wà lóun náà wá ń tẹ̀lé wọn lé lórí tọ́ba fi lè kú bẹ́ẹ̀ ọmọ náà ni nítorí àná fi sọ́lọ́ sọ́ọ́ sọ pé alhamdulillahi alladhi anqadhahu minan nar ọpẹ́ ni fọ́lọ́wọ́ba mo dúpẹ́ fọ́lọ́wọ́ba tó yọ kúrò nínú àti pé anábì sọ́lọ́ sọ́lá ń pe ọmọ yìí sínú Islam sèlè ló túmọ̀ sí pé ajẹ́sípọ̀ ọmọ yìí ò kí ń ṣe mùsùlùmí tó kó tó bá pé mùsùlùmí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni fáyídà tánàbí tó wà máa pèyàn sínú islam nígbà tó jẹ́ mùsùlùmí ẹ̀dá kan síyàn máa pè mùsùlùmí sínú islam ó ti wà nínú islam ọ̀rẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ló fi jẹ́ pé a ní àfáwa alimami bukhari gan àwọn náà jẹ́ pé àwọn náà gbà wípé ọmọ kékeré o àlè islam ìgbà tí alimami bukhari fún ní báàbù nínú báàbù wọn ní báàbù báàbù tó sọ fún wa pé tọmọ kékeré bá gba islam fàmáàtà tó wá kú hali sọlá àlẹyìn sákìrún sí lára wà hali yóò ẹran yìí islam àti pé sí àlè pé ọmọ kékeré sínú islam ẹ̀rí pé imaamu bukhari náà gba ìpè kíni o ọmọ kékeré ńkọ́ o ó lè jẹ́ kéferì àsìlèpè sí islam ó dẹ̀ lè gba islam ní ọwà nígbà tá a bá pè sí. naam ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká lọ síbi àwọn ẹ̀rí mi tó tún kù ni hadith tó yẹ pé ó wà hadith yìí ó wà nínú àwọn súnmọ́rún náà káàkiri àti náà masani hadith tó gbajúmọ̀ ni hadith tó gbajúmọ̀ dáadáa ni tó pé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi nínú Islam òun náà ni hadith yìí sàlàyé fún wa ìṣẹ̀lẹ̀ wo ọmọ kan bẹ lásìkò anabi sallallahu alaihi wasallam tó ń ní ibnu sọyáde ibnu sọyáde náà ń pè ọmọ yìí ọmọ yìí ọmọ kan ni tó yẹ pé ọmọ yahudi ni ọmọ yìí wà ní ọmọ kan tó jẹ́ ọmọ tí ó yapa àti ọba ni ọmọ kékeré ni o àmọ́ ọmọ yìí ọmọ ń pe àpèmára pé òun nímọ̀ kọ̀kọ̀ ó sì máa ń ṣe ó sì máa ń da fáfáwọn ni ẹni tí ń pàpèmára pé òun mọ̀ kọ̀kọ̀ ni kí tí wọ́n ń pe lẹ́yìn ànábì ọlọ́run ọmọ kékeré dẹ̀ ni wọ́n ń ní ibnu ibnu ṣé mùsùlùmí lọ́mọ yẹn torí kò tí bàlágọ̀ o kò tí bàlágọ̀ ibùdó sọ ìyá ìdò tí bàlágọ̀ tó ń ti bí àrẹ́bí pèsè Islam kódà ibi tọ́rọ ibùdó sọ ìyá ìdò yìí ibi tọ́ lágbára dé Umar ibn al-Khattab radiyallahu anhu ọgbà yìí pé òun ni ọgbà yìí pé Umar gbà pé òun ni Dajjal Abdullahi ibn Umar náà gbà pé òun ni Dajjal Aliyu ibn Abi Talib náà gbà pé òun ni Dajjal ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà gbà pé ibùdó sọ ìyá ìdò yìí gẹ́gẹ́ ni Dajjal níbùnú sọ̀yáàdù yìí so ọ̀rọ̀ tó lágbára ni kódà nígbà tí imam muslim ó gbà wá imam muslim alimam muslim tó gbà wá nínú sọ̀híwù tiwọn nínú nínú kitabul fitan ibẹ̀ náà ti gbà wá káyọ̀ bá mọ̀ pé ọ̀rọ̀ fìtínà ni ọ̀rọ̀ tó lágbára nínú islam ni so ibà ní sìn ẹ jẹ́ ká ka hadithu náà káyọ̀ bá mọ̀ wípé ọmọ kékeré lè jẹ́ kéferì tó bá jẹ́ kọ́mọ kékeré ò lè jẹ́ kéferì ni adẹ́gbẹ́ńtẹ́ sọ fún wa ni pé ibùdó sọ̀yáàdù yìí o ó ní bàtọ́ bá tó bà lágọ̀ kó tó máa jẹ́ kèfèrí tó ìjẹ́pá nẹ́bí sallallahu alaihi wasallam ní kíni ó pè sí islam nígbà tí ó wà ní kékeré yẹn nítorí pé kíni ó ń pe àpèmára ìjà nẹ́bí ọlọ́wọ́ bá wà án ó ń pe àpèmára pọ́hun ní mọ́kọ̀kọ̀ tú ó tó wá ń ṣe kíni ó tó wá máa ń wo iṣẹ́ fáwọn èèyàn ó tó máa ń ṣe alkihana tó máa ń wo ẹni sọ alkihana ẹni sọ kihana ẹni sọ kahana kò sí iye báyìí nísìnyí. naam ولي حدثنا عبدان أخبرنا عبد الله أن يونس عن الزهري قال أو طبق وحديث المقاي ولي أخبرني سالم بن عبد الله زهري صحيح سالم بن عبد الله يصفومي أن, أن ابن عمر رضي الله عنهما يقول يوم عمر عبد الله يوم عمر كل ما قبع كيوة مباري أوات مباري أخبره ولي يوم عمر فونيرو سالم سالم بن عبد الله صحيح عبد الله بن عمر فونيرو أن عمر انطلق أن عمر انطلق مع النبي صلى الله عليه وسلم في رهق wípé lọ́jọ́ kan bàbá àwọn Umar ó jáde lọ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam níjọ́ kan fi rahaqin kìí sòun nìkan ló wà pẹ̀lú anabi níjọ́ yẹn àwọn sọ̀hábà tán wà pẹ̀lú rahaqu ni wọn ìtàn pè ní rahaq òun náà ni àwọn àkójọpọ̀ èèyàn tó wà pé mẹ́wàá ní òǹkà tí wọ́n bá ti pé mẹ́wàá ló ń kàná ń pè ní rọ́hà pé àwọn tí wọ́n tó bí mẹ́wàá nínú àwọn sọ̀hábà ni wọ́n ni wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lójọ́ tá a wí. kíbalá kíbalá ibn sayyad wọ́n wá lọ sọ́dọ̀ ta ni o ibn sayyad hatta wajaduhu yal'abu ma'a sibiyan kẹ́lẹ̀ bá àmì pọ́nmọ kékeré gan ni wọ́n gbà táwa wọ́n pè ní ibn sayyad wọ́n ní ìgbà táwa wà lọ wọ́n wá bá ti ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀ yòókù ó ṣe é pẹ̀lú àwọn ọmọ kéékèèké. inda utumi bani maghola inda utumi bani maghola lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn banu maghola kò tíye báyìí nísìnyí ibẹ̀ náà ti bá a. وقد قارب ابن الصياد الحلم كي ولم كما كيكريني وني كودا lásìkò tá à ń sọ yìí ó ti súnmọ́ ọjọ́ orí tó fẹ́ bàlágà kan àmọ́ kìí ti bàlágà kọ̀dí kọ́rọ́bá Ibn Sayyadi al-Huluma kò tí bàlágà ẹ̀dàkùn báwo ni jàbàtà ó ṣe ọ̀rọ̀ Ibn Sayyadi báyìí Ibn kìí ṣe kèfèrí àbí subhanallah lásìkò tá à ń wí wọ́n ní Ibn Sayyadi gan kò tí ì ṣe kí ni kò tí ì bàlágà àmọ́ ti dé sínú tamyiz ó ti dé ọjọ́ orí tẹ̀yẹ̀ ti máa ń ma ọ̀tún yàtọ̀ tó sì ó ti fẹ́ẹ̀ sún mọ́ àsìkò tí yóò ṣe kéde tí ó bà lágọ̀ gan. tó wá jẹ́ pé lórí àgbọ̀yé jàbàtà ni tí ọba tí ì bà lágọ̀ o kò tí ì ṣe kéde kò tí ì là àti lè fún nídàjọ́ mùsùlùmí náà ló sì máa jẹ́ lórí hànàfíyà náà ló sì wà lẹ́yìn tí pé dàdá nàbí ọlọ́run Ibrahim láìláì kò yẹ báyìí nìsín ẹ máa wò ó. fọlám يشعر حتى ضرب النبي صلى الله عليه وسلم بيده وني أو أي ابن صياد kọ̀wámọ̀ ipa nẹ́bí àtàwọn kọwaa ń ma kọ̀mọ̀ òun ti eré ń gbádùn eré ere àwọn kéékèèké làákàyè rẹ ti wọnú eré yẹn kò fi mọ̀ yí pé ànẹ́bí àtàwọn sọ̀hábà ń bọ̀ lẹ́yìn òun titi fátá nẹ́bí fi kan kan thumma qala libni Sayyad arábì wa sọ fún ibn Sayyad wípé tashhadu anni rasulu anni rasulullah tó jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́hun bá ní mí tó jẹ́rìí pé kíni òjíṣẹ́ Ọlọ́hun bá ní mí anábì ń pe ọmọ kékeré sínú kíni sínú Islam tó jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́hun bá ní mí fanazara ilayhi ibn Sayyad ibn Sayyad bá wà anábì báyìí faqala ẹ̀gbọ́n tó sọ ni ó ní ashhadu annaka rasulul ummiyin mo gbà yípa anábì àwọn tí ànábì àwọn aláìmọ́kọ mọ́kà ànábì àwọn lárúbáwá ni o yẹ sá ànábì gidi kan ànábì àwọn lárúbáwá ẹ wọ́wọ́ jagunjagun lẹ́nu ọmọ òsì o sọ bá ànábì pé ẹ mo gbà yí pé mo gbà yí pé ànábì àwọn aláìmọ́kọ mọ́kà ni ọ kì í sá aláìmọ̀kan aláìmọ́kọ mọ́kà faqala Sayyad ní nàbíyí sallallahu alaihi wasallam nígbà tó ọmọ ìyọ́ lanu pa tí ó sọ fún ànábì òun náà bá sọ fún ànábì pé àtẹ́síadù á ní Rasulullah tí wọ́n náà gbà pé òṣìṣẹ́ ọlọ́run lèmi náà sá. ọmọ mùsùlùmí lọ́rọ̀ jàbàtà o mùsùlùmí lélẹ́yìí jàbàtà ó ń sọkúsọ mùsùlùmí lélẹ́yìí báyìí eléyìí tí ń bá ànábì takàngbẹ̀ yìí nígbà tí ó sì bàlágọ̀ yẹn o lọ́dọ̀ dèdè ní jàbàtà mùsùlùmí ni báwo. ẹ dákun ṣé èèyàn gbọ́dọ̀ pé orílẹ̀ mùsùlùmí <laughs> bí nǹkan ọ̀bá bẹ lára yẹn so ẹni ọmọ yìí náà wọ́n sọ fún anabi pé anabi ó ní sọ gbà pé mi náà sọ gbà pé òjìṣẹ́ ọlọ́run ni mí ó túmọ̀ sí pé yáàdù ṣe kíni ń pè rẹ̀ ọlọ́run. kọ́ọ̀l wa tako a ah, láíláí kọ́ọ̀l wa sọ pé àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá dé àmì mi ọ̀gbà pọ̀ wà nù wọn <laughs> èmi ń gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ mo sì gbà àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbọ́ sọ̀rọ̀ pé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá lẹ́nu àlẹ́bí jẹ́ wà àrẹ́bí nígbà wọ́pọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá lòun àtàwọn tó ṣáájú rẹ̀ àmọ́ wọ̀ yìí ìgbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ sí wọ̀ faqala lahu àlẹ́bí sọ lọ́sọ̀ wọn sọ pé madha tara wọ́n sọ pé ọmọ ń rí náà wọ́n lòun wo sẹ́ kí lọ́mọ ń rí náà <laughs> wọ́n mọ ìwọ́n lọ mọ̀mọ́ kọ́lá ibn Sayyad ibn Sayyad sọ pé ya'tini sadiqun wa kadhibun ó ní mo máa ń rí nǹkan ìgbà míì mo máa ń rí tó jòótọ́ ìgbà míì mo sì máa ń rí tó jẹ́rọ́ èmi a máa rí náà ìgbà míì wọ́n máa gbèrò tó èmi máa ẹlòmíì ń bẹ tó pé ẹlòmíì ń bẹ tí máa ń gbèrò wá fún mi tó pé olódodo ni tí máa rí ẹlòmíì sì máa pé yọ parọ́ ya'tini sadiqun wa kadhibun fa qala lahu an-nabiyyu sallallahu alaihi wasallam anabi sọlọ sọlọ sọ wọn pé anabi wa sọ fún pé kọlẹtọ àlíkẹ amúrù a ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn mọ ìlójú ọ̀rọ̀ ti kí ni o ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn mọ ìlójú ọjà nǹkan kan ma súnmọ́ kọlẹ láwùn nàbí sọlọ sọlọ anabi wa sọ fún yín pé inni qad khabatu laka khabi'an anabi ni mo fi tí mo fi pamọ́ sí ìfẹ́ kan mọ̀ kò yẹ báyìí nísìn so faqala ibn sayyad ibn sayyad sọ pé huwa dúkọ dúkọ ọlọ́sọ wípé dùkọ́ọ̀nù ọlọ́wọ́ wa àlékẹ́ lọ́wọ́ wa fi mọ̀nà kó mọ̀ tí ń bẹ̀rẹ̀ ní ànábì sallallahu alaihi wasallam kò yẹ báyìí nísìn ó ní nígbà tó sọ bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi pé ìksà ìksà pé gbẹnusọ́ òun kọ́ yẹpẹrẹ dànù ọmọ jákujàku yìí kọ gbẹ́nẹ̀dà sígbó lẹ́ni tó yẹpẹrẹ ṣe rà ní sìnyí so èyí tí lárúbá máa ń gbà lérò pẹ̀lú láwùjọ yìí nìyẹn. arábìnrin falẹ̀ntà ìdíwọ̀ kọ́dùrọ̀k arábìnrin láíláí ó lè kọjá agbára rẹ̀ láíláí yẹn ni pé dèdè ń tọ́lọ̀ ọba àlékẹ́ lábá tó máa fi ń mọ ẹ̀dá nínú àwọn ìmọ̀ tó hàn nìkan ló lè mọ̀ ó lè mọ̀ mọ̀ kọ̀kọ̀ yóò kọjá agbára rẹ̀ ó lè mọ̀ kọjá agbára rẹ̀ láíláí kò yẹ báyìí nísìnyí ọfẹ́ sọ wípé jùkọ́ọ̀n ní bẹ̀lẹ́mí ànábì sallallahu alaihi wasallam tánàbí ti pamọ́ fóun ṣùgbọ́n lọ́wọ́ bá àlékẹ́ ọláwò jẹ́ kọ́ mọ tí ń bẹ̀lẹ́mí ànábì kò lè wí já kò tó bẹ́ẹ̀ kó ìlàjì làwọn rí gbé wọn rí gbé lódìdí wọn rí information yẹn lódìdí kò yẹ báyìí sí arábìnrin gbẹ́nu jákujàku sóhun kẹtẹkẹtẹ náà mọ̀ sọ́run yìí ìṣẹ̀lẹ̀ tí wọ́n bẹ̀lẹ́mí mi ó lè mọ́ sì lè kọjá dédé ń ọba àlékẹ́lá máa ń fún àwọn èèyàn ní kápá ẹ̀ ó lè kọjá agbára rẹ̀ kí ni anábì wa sọ fún un anábì ní fọkọ́ọ̀lá Umar radiyallahu anhu Umar wa sọ pé ìrìn anábì dáìní ya Rasulullah adùnbọ̀ ẹlòkọ̀ anábì jẹ́ ń gé orí rẹ̀ dànù jẹ́ ń bẹ́ orí ọmọ burúkú yìí jẹ́ ń pa kò sí yẹ báyìí nìsín fàkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam anábì wá dáhùn wípé anábì ní ìyàkùnhù fàlọ́ntù sálàpọ̀ àléyìí anábì ní tó bá jẹ́ sí pé ọmọ yìí tó bá jẹ́ pòun ní dajjal kò sí yẹ báyìí nísìnyí ò ní òlé ní kápá àti pa nítorí pé ọwọ́ rẹ̀ kọ́ ni sábàbí ikú ló ti wá anábì ẹ̀yìn sáré ó pa kò sí yẹ báyìí nísìnyí ibi làwọn àfáà kan fi gbà yí pé làwọn àfáà kan fi gbà yí pé ọ̀rọ̀ tí Umar sọ yí pé dajali lọ́mọ Ibn Sayyadu yìí pé ó lè ráìtì o nítorí pé anẹ́bí sallallahu alaihi wasallam sọ yí pé ọmọ yìí ń ṣe dajali anẹ́bí kan sọ fún ni pé tó bá yẹ pé dajali yẹn náà ní o tó yẹ pé dajali táwọn rò sí ni ọmọ Ibn Sayyadu yìí bá jẹ́ o tó dàbí gbọmọ ní kò pa gan ò ní kápá àti pa nítorí pé ìwọ kọ́nà lọ́wọ́ ọba àlékẹ́lá fún wa ní ìrò yọ pa ànẹ́bí yẹn sá ní ọ̀pá ìyàkúnlù tó bá jẹ́ pé òun náà ni tó bá jẹ́ pé dàjáàlì tá ń rò sí yẹn ni ibùdó sọ̀yáàdì ibà jẹ́ o fàlántù sálàtọ̀ àléyìí ọlọ́wọ́ bá àlejò ní fún oníkàpá àti nípa. yakunu tí ẹ bá wá sọ òun ni dàjáàlì tí ẹ bá sọ òun dàjáàlì fàlà khayra laka fi qatlihi kò sóore fún ọ níbi pípa rẹ̀ kò tí ẹ bá rí sí yìí kò sóore fún ọ níbi pípa rẹ̀ tí ẹ bá ti sọ òun ni dàjáàlì fílẹ̀ rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam pé kí ni kó mọ́ pa naam ibo ni àwọn ẹ̀rí wà níbi àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ ibi sọ ìyá àdìta kàí òun ni wípé anabi sallallahu alayhi wa sallam ó pe ibnu Sayyad sínú islam nígbà tá anabi sallallahu alayhi sallam dọ́lù rẹ̀ anabi sallallahu alayhi wa sallam méjì pé síbi ìnígbàgbọ́ sí ìjẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá anabi sallallahu alayhi sallam àmọ́ ọmọ yìí ọmọ yìí yarí láti tẹ̀lé anabi sallallahu alaihi wasallam láti gba islam àti láti gbà pé anabi ojú sí ọlọ́wọ́ bá ni òun náà wá ń pe anabi síbi pé kánabi gbà pé ojú sí ọlọ́wọ́ bá lòun anabi wa tún jẹ́ kó yé pé mo gbọ́ pé wọ́n sọ pé ọmọ kọ̀kọ̀ mo fi nǹkan pamọ́ sẹ́mi nípa rẹ mo fi nǹkan pamọ́ sẹ́mi fún ọ ǹjẹ́ o lè bá mi sọ nǹkan tí ń bẹ́ẹ̀ mi yẹn nínú ẹ̀mí mi yẹn kò tí yẹ báyìí sìn yìí ẹ̀kọ́ kan bíi hadith yìí gan ṣé báyìí sìn yìí ilé tó yẹ sí pé ilé táwa kan fẹ́ yọ ń bẹ̀ òun náà ni wípé eléyìí ni dẹ̀lílù wípé àti ọmọ kékeré lè jẹ́ kèfèrí tó pé Ibn Sayyad yìí ń kọ́ o kò kí ń mùsùlùmí abẹ́ẹ̀kọ́ ni so ọmọ yahudi ni yahudi ni bàbá rẹ̀ náà ní yìí so yahudi ni bàbá rẹ̀ so ọmọ yìí dẹ̀ inú àwọn ọmọ tó yẹ pé àwọn ọmọ tó pé wọ́n ya ògbóǹtarìgì ògbóǹtarìgì ọ̀tá ọlọ́wọ́ba ní àsìkò ṣé bá nísìnyí anabi sallallahu alaihi wasallam jẹ́ pé sí islam tó bá jẹ́ pé ọmọ kékeré tí ò tí bàlágà ò lè jẹ́ kèfèrí ni ibnu sayyad yóò ní sékìní kò ní jẹ́ kèfèrí láíláí ó dìgbà tó bá tó dàgbà kó tó máa mú ìdájọ́ wípé yóò wá di ọmọ tí à ń sọ yẹn lọ́mọ burúkú yẹn àmọ́ tó ń ti bó ṣe wà yìí ló jẹ́ ló jẹ́ ọmọ tí à ló jẹ́ ọmọ burúkú ni ò jẹ́ ọmọ mùsùlùmí kò tí yorùbá nìṣe eré lọ́ba ló fi jẹ́ sí pé níbi báàbù tí a tún ti rí kà náà bákan náà nínú sọ́yìn bukhari ìmáàmù bukhari mú wa lábẹ́ hadith ọláwọ̀kọ́ta kàyí náà ni lóòun gẹ́jẹ̀ lẹ́kọ̀ọ́ fi ṣe alákọ̀ọ́kọ́ nínú báàbù yìí hadith yìí gẹ́gẹ́ ni Imamul Bukhari fi ṣe alákọ̀ọ́kọ́ níbi báàbù yìí wípé ǹjẹ́ a lè pé ọmọ kékeré sínú Islam kò sí yẹba ẹni sí ǹjẹ́ ọmọ kékeré ta lè pé sínú Islam hadith yìí nàbí eléyìí tí mo kà á jí Ibn Sayyad yìí nàbí ṣe alákọ̀ọ́kọ́ eléyìí tí mo wá kà lẹ́yìn rẹ̀ yẹn òun gan nàbí sẹ́lẹ̀ kẹ eléyìí tí mo kà ní last week yẹn mo tún ti ra mẹ́nu bà lẹ́yìn lónìí yẹn òun nàbí sẹ́lẹ̀ kẹta wọ́n tún mú hadith Ibn Abbas kẹwàá tá ń padà bọ̀ kò yẹ báyìí nísìnyí so eré báyìí jẹ́ nǹkan tí ó wà nínú hadithu ibn sayyad naam tí a bá lọ wo eléyìí báyìí a rí ní hadith one thousand three hundred fifty four nínú sahih bukhari tabatu wa lọ wo hadith one thousand three hundred and fifty five ìyẹn ni pé hadith tó tẹ̀lé nínú sahih bukhari náà tó tẹ̀lé hadith yìí hadith yìí bákan náà ni nǹkan kan náà ni pẹ̀lú hadith alákọ̀ọ́kọ́ ìṣùgbọ́n àwọn àlékún kékeré kan wà ń bẹ̀ tí Imam Bukhari fẹ́ ká tó ṣe láǹfààní nínú ìtàn Ibn Sayyadi kó lè bá yíwa dáadáa sí. wọ́n ní wa qala Salim Salim tí ó sọ wípé Abdullahi ibn Umar ló fún òun ní òrùpa hadith yẹn ó sọ fún wa wípé sami'tu ibn Umar ó ní mo gbọ́ lẹ́nu ibn Umar radiyallahu anhuma kọ́lọ́ba kọ́ba yọrọ sí wa àti bàbá rẹ̀ yaqul ó sọ wípé intalaqa ah, ba'da dhalika Rasulullah sallallahu alaihi wa sallam wa abi no intalaqa ba'da dhalika rasulullah sallallahu alaihi wasallam wa ubayy ibn ka'b ila ila ila an-nakhli allati fiha ibn sayyad ó ní lẹ́yìn ọjọ́ yìí lẹ́yìn ọjọ́ tí ànábì lọ bá ibn sayyad pẹ̀lú pẹ̀lú umaru yìí àti àwọn nafa àti àwọn rahadu kan àwọn sahaba yìí àbáwọn asálìmù tó wá ní àwọn tó wá gbọ́ tí ibùdó márùn sọ pé lẹ́yìn ọjọ́ yẹn níjọ́ míì àrẹ́bì tó lọ ìgbéyìn tó lọ bá òun nìkan kọ́ ló tó lọ́njọ́ yẹn òun àti ubayubun kaab anabi àti yorùbá yìí bùn káàbù tó lọ wọ́n tó lọ bá ibùn sọ̀yáàdì ńjọ́ kan wọ́n lọ bá níbi nakhlu nínú agbo igi làbídùn igi dàbínù sàgbé dàbínù pọ̀ Mádínà gan so àwọn ọmọ kéèké sì máa ń ṣeré lábẹ́ igi dàbínù so lábẹ́ igi dàbínù ni wọ́n ti lọ bá lọ́jọ́ yìí anabi àti yorùbá yìí bùn káàbù wọ́n lọ bá ibùn sọ̀yáàdì mbẹ́ náà àyẹ́sùmá ẹ̀mí níbi sọ̀yá ṣe àn wọ́n ní ànábì wá ń ànábì wá ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ibùdó sọ̀yá àdì má bàa mọ̀ wípé ànábì ń bọ̀ ànábì ń farapamọ́ yọ́kítàl ànábì ń ṣe kíni ànábì ń farapamọ́ tó bá rìn díẹ̀ yóò gọ́ síbi igi dàbídò kan tó bá rìn díẹ̀ yóò tún gọ́ síbi dàbídò kan ànábì wá rìn bẹ́ẹ̀ so that ibùdó sọ̀yá àdì onímọ̀ pànábì ń gbọ́ nítorí pé ibùdó sọ̀yá àdì ń sọ ọ̀rọ̀ kan lẹ́nu anábì wá fẹ́ mọ irú ọ̀rọ̀ tí ń sọ yẹn nítorí àti àkádà bóyá òun ni dàjáàlì àbí kejeke ni àbí kejeke dàjáàlì àti ọ̀rọ̀ aburú tí ń sọ sí sọ nípa ìsìláàmù yẹn tó ní sọ ọ̀rọ̀ aburú kan ọ̀rọ̀ kan tó ní agbára nípa ìsìláàmù tọ́jú ọ̀rọ̀ aburú ọjọ́ òun ni dàjáàlì kọjọ́ òun ni dàjáàlì o anábì fẹ́ gbọ́rú ọ̀rọ̀ tí ń sọ yẹn kò yé báyìí nísìnyí so anábì wá ń gọ anábì wá ń gọ anábì wá ń gọ lẹ́yìn igi dàbídò so kí ọmọ ìmẹ́bà rí فرآه النبي صلى الله عليه وسلم وهو مضطجع Ànábì wa rí Ibn Sayyad tí ó rọ̀gbọ̀ fún tó fẹ́ gbẹ́lẹ́ lẹ́mí kan kò yíba ní sìnyí yahni fi qatifatin lahu fiha zamra aw fiha ramza aw zamra ó fẹ́ gbẹ́ ó ó ó sùn lẹ̀ lórí ó fa aṣọ ó fi aṣọ qatifa rẹ̀ ó fi sùn kò sí yíba ní sìnyí so ànábì wa ti rí bẹ́ẹ̀ ànábì dẹ̀ rí pé ń sọ nǹkan kan lẹ́nu ànábì wa fẹ́ gbọ́ ọ̀rọ̀ burúkú tí ń sọ nípa ìsìláàmù yẹn ànábì fẹ́ tú àṣírí yẹn fáliwú mọ̀ pé ẹgbọ́n nǹkan tọ́mọ yìí sọ. فرأت أم أم ابن سي آه فرأت أم ابن ابن صياد رسول الله صلى الله عليه وسلم فرأت أم ابن صياد رسول الله صلى الله عليه وسلم ìyá ibùdó sọ̀yáàdù yìí ó wá rí ànábì ibi táwọn ibi ti ń gọ táwọn ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ìyá ibnu sọ̀yáàdù wá rí ànábì sallallahu alaihi wasallam wa huwa yattaqi bi juzu'in nakhli tánàbí ń ságọ sí àwọn bíi àwọn bíi ibigi kùkùté àdàbídò fàkọ́lá ti ibnu sọ̀yáàdù ìyá ìwá sọ fún ibnu sọ̀yáàdù pé yá sọ́ọ̀f ó kọ́ ọmọ ẹ̀gẹ̀gẹ̀ ni sọ́ọ̀f ó ní wa huwa ismu wa huwa ismu ibnu sọ̀yáàdù eléyìí jẹ́ ó kọ́ ibnu sọ̀yáàdù hadha muhammadun sallallahu anabi muhammadu rẹ e o muhammadu ní ń bọ̀ yìí o kò tí yẹ báyìí nìsín yìí haza muhammadun kò tí yẹ báyìí nìsín yìí muhammadu ní ń bọ̀ yìí fasaro ibn soyyadi fakọ́lá nabi sallallahu alaihi wasallam bí ibn soyyadi ti gbọ́ pa anabi ń báyìí ọkàn yára dìde lẹ́ni kò tí yẹ báyìí nìsín so ó yára ó dákẹ́ tí ń sọ yìí ó dìde anabi sallallahu alaihi wasallam wá sọ pé láwọ́ tàrọ kẹ́tì bayyana ah tó bá yẹ pé ìyá yìí bá fọmọ yìí lẹ̀ ni tí mo fi di dọ́dọ̀ rẹ̀ tí mo gbọ́ tí ń sọ ni ọba in tí ń sọ yẹn ọba clear sí wa gan àbá gbọ́ ọ̀rọ̀ burúkú tí ọmọ yìí ń sọ nípa Islam kò tí ìbá ìrìnsì àdébì ní ah ìbá ṣe pé ìyá yìí ọba fọmọ yìí lára ni ìbá ṣe pé ìyá yìí ọba jẹ́ kọ́mọ yìí mọ̀ pé ń bọ̀ ni ìbá ṣe pé ìyá yìí ọba jẹ́ kọ́mọ yìí kó fura mọ̀ pé mo wà lẹ́yìn òun ni ìbá sì gbọ́ nǹkan tí ń sọ yẹn ọba dẹ̀ clear kò yẹ báyìí nísìnyí láti jẹ́ kí asàlàyé ẹ̀fà lùmọ̀ pé nǹkan tí Ibn Sayyad sọ lé léyìí báyìí. naam so ẹ̀rí pé léyìí báyìí ó ti ń jókòó ìwà yìí pé kìí sọjọ́ kan lànàbì sallallahu alaihi wasallam ṣe kíni ló lépa Ibn Sayyad lọ so ànàbì sallallahu alaihi wasallam tó lépa rẹ̀ nígbà míì nítorí pé ànàbì sallallahu alaihi wasallam ń gbọ́ yìí pé ọmọ yẹn ń sọ ọ̀rọ̀ kan tí ó jẹ́ ọ̀rọ̀ tó burú gan nípa Islam ànàbì sallallahu alaihi wasallam wá fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ànàbì fẹ́ gbọ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ọmọ yẹn ń sọ ànábì wa ń rìn lẹni tó ń pé ó ń farapamọ́ ànábì sallallahu alaihi wasallam rìn lẹ́ni tó farapamọ́ kí tó fi dọ́dọ̀ Ibn Sayyad láti lè mọ nǹkan tí sọ tí ó bá kí tó kí ó fura pé ń ń tí ó lè dá ìjókòó wípé ń ọmọ kékeré ni ilé ìdájọ́ kọ́ yíwa wípé Ibn Sayyad yìí ọmọ yìí ò kí ń ṣe mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam dẹ̀ pé sínú Islam tó ń ti bẹ́ ọmọ ọmọ yìí kọ̀ láti gba Islam so ilé báyìí ń jẹ́ kóyè wa pé ìlọ́fà ni alimami Bukhari náà fi gbà wípé eléyìí nǹkan o ó jẹ́ dẹ̀lílù wípé àṣeyẹ lè pe ọmọ kékeré sínú Islam kò ní báyìí ní sísun ilé tó jẹ́ dẹ̀lílù nínú àwọn àdínlà tó jẹ́ kóyè wa pé yẹn lè pe ọmọ kékeré sínú Islam àbí ọmọ kékeré tí ò tí ì bàlágà ìrọ̀rùn bẹ́ẹ̀ lè jẹ́ kéferì nínú àwọn àdínlà míì tó tún wá wà eléyìí ẹ̀rí tí gbogbo wa tó mọ̀ bákan náà ni ṣùgbọ́n àkínsára fura sí àyàfi bàtà àwọn afá bá fa ìdájọ́ wọn bẹ̀. òun náà ni ẹ̀rí Aliyu ibn Abi Talib mo ti ń bọ̀ ti ibi ibn Abbas o abdullahi afáwa alimami Bukhari wọ́n mú ẹ̀rí ibn Abbas náà wá wípé ọmọ kékeré lè jẹ́ kèfèrí mo ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ tẹ̀sí kọ́kọ́ mú titi Aliyu ibn Abi Talib khalifa ẹlẹ́kẹrin al-khalifatu rabi'i tó jẹ́ kọ̀lífà ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn kòlàfà rọ̀ṣìdùn tí a ní àbẹ́ẹ̀kọ́ ni ṣẹ̀pẹ́ tó bá fi wálé yìí ti gẹ́bí mùsùlùmí pé àwọn wo ni kòlàfà rọ̀ṣìdùn kíláka a ní abubakari umar usman àti ali àbẹ́ẹ̀kọ́ ni aláìmọ̀kan ni wọ́n bi léèrè pé àwọn wo ni kọ̀lífà àwọn kọ̀lífà mùsùlùmí jẹ́ balógun fúlàní <laughs> balógun gàmbàrí balógun ajíkòbí <laughs> tó yẹ dàkún ibi tí ọ̀rọ̀ islam ibi tó ibi tó ibi tí ibi tó tó yédè yìí kí a máa ma torí mo ti gbọ́ rí pé nínú àwọn tí wọ́n lọ sí hajj lọ́dún kan wọ́n ní kẹ́nìkan sọ àwọn khalifa islam kò yẹ báyìí nísìnyí <laughs> ẹni tí ń kànú mo tún gbọ́ pé kẹ́nìkan ka òpó márùn ta nínú islam òpó alákọ̀ọ́kọ́ balógun fúlàní <laughs> ọlọ́run sàánú wa dé ibi nílọrin nílọrin bá kí ẹ máa gbà òpó márùn ìsìláàmù kí ẹ máa mọ òpó ìṣẹ̀ lọ hajj kọ̀mọ̀ pé lára òpó ìsìláàmù gan ni hajj tó ń lọ. mo tún ti wá gbọ́ tó sọ pé nínú àwọn kùlàfà wà nẹ́bì àwọn kọ̀lífà tánàbí ní ẹ̀ka máa tẹ̀lé àwọn kọ̀lífà olóyè ní amadu tijani ibrahim niyasi <laughs> wàláì àwọn èèyàn fẹ́ràn tátímẹ́ǹtì àti gírámà láwùjọ wa ìta tátímẹ́ǹtì àti gírámà táwọn yóò wá ní kùlàfà àwọn yóò kọ́ ni khulafa abubakar umar usman àti ali ni so kọ́nà bá lè kẹ́lá kí ó má jẹ́ kí a sọnù naam khalifa ẹlẹ́ẹ̀kẹrin ni ali ibn abi talib gbogbo èèyàn pátápátá nínú islam tó bá mọ ìtàn ali ibn abi talib yóò mọ nǹkan tí mo fẹ́ sọ yìí ilé ìbáyìí wà ní gbogbo ayé gbogbo àfa mùsùlùmí pátápátá ni ló mọ̀ kò sẹ́nìkan tó pamọ́ sí lójú wípé wọ́n ní ẹni tó kọ́kọ́ gba islam nínú àwọn ọmọ kéékèèké ta ni o aliyu bin ẹni tó kọ́kọ́ gba islam mina sibiyan awwalu man aslama mina sibiyan torí tàbá ń ka pé àwọn olókọ́ gba islam a ní ẹni tó kọ́kọ́ gba islam nínú àwọn ọkùnrin tó jágbàlagbà ta ni abubakar ta ló kọ́kọ́ gba islam nínú àwọn obìnrin khadija nínú àwọn kéékèèké ńkọ́ ẹ̀ fúra sí fíkù kan bẹ̀yẹ adékọ́mọ kékeré wọ́n ṣe kíni máa islam tó bá yẹ pé mùsùlùmí ni ali tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló islam sí ali dẹ́ islam nígbà tó wà ọmọdún mélòó ọmọdún mẹ́jọ ọmọdún mẹ́jọ péré ni ali nígbà tó gba islam ìyẹn ọjẹ́dẹ̀ lílu táwọn àfa máa ń mú wa wípé àyìnbá mi lòrùn kọ́ yìí mú dẹ̀ mú wa nínú nínú ahkamu ahli zimma nígbà tó fẹ́ mú ẹ̀rí wá lórí pé ǹjọ́ ọmọ kékeré tí ò tí ì bàlágọ̀ àmọ́ ti dé sínú tẹ̀míyìí ǹjẹ́ ó lè jẹ́ kèfèrí àbí ò lè jẹ́ kèfèrí tí ìrọ̀wọ̀ ẹ̀rí tẹ́mú wá ní wípé tó bá yẹ pọ́ ọmọ kékeré ò lè jẹ́ kèfèrí níbo wá ní àlì wà tó ti gba Islam tí yóò jẹ́ mùsùlùmí kó tó wá gba Islam kódà àdìsí wà dáadáa tí àlì máa fi ń yàn gàn pé òun lẹ́ni àkọ́kọ́ tó ń ṣe kéde o tó ń kọ́ gba Islam náà ọmọ kékeré àbí ẹ̀kọ́ ni ṣé bá ní sìn wàláì ẹ̀rí ńlá ni ṣùgbọ́n èyàn ni mọ́ fura sí tí ìbájú pé táwọn àfa bá pèyàn sí tí máa fa fíkì yọ àbí tó bá fa àgbọ́yé ẹ̀sìn yọ mẹ́ pé à ǹjẹ́ èyí mọ̀ pé ń tẹ̀ ń wí ìṣe kí ni o ẹ̀rí wà ńbẹ̀ ẹsẹ̀ yẹn náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àdínlà wípé ọmọ kékeré ńkọ́ ó lè má jẹ́ mùsùlùmí tí ó dẹ̀ padà gba islam tá a dẹ̀ fi islam rẹ̀ lẹ̀. bákan náà nínú àwọn àdínlà again tó tún túmọ̀ sí pé ọmọ kékeré sẹ́ẹ̀ ó lè má jẹ́ mùsùlùmí tí ó padà tá a sọ pé irú ẹni báyìí ọmọ ìgbà islam ó ní títí abdullahi ibn abbas kódà tá abdullahi tá lẹ́bi fi kú ọmọ ọdún mélòó abdullahi ibn abbas náà ọmọ kékeré náà ni. Abdullahi bin Abbas ọkọjá ten yà kò sí yẹ báyìí nísìnyí ọmọ kékeré òun Abdullahi bin Abbas ṣé yẹ báyìí nísìnyí Abdullahi bin Abbas ọgbà ìsìláàmù papọ̀ mọ́ màmá rẹ̀ ní Maka ni Abdullahi bin Abbas dẹ̀ wà lọ́mọ ọdún mélòó ń gbà yẹn ọ wà lọ́mọ ọdún márùn-ún kò tí yẹ báyìí nísìnyí kódà débi wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ islam dada tó bá dẹ̀ mọ ìtàn islam ẹ ẹ ó rinlẹ̀ ó dẹ̀ lọ́la bí àwọn pé ní ojú ogun báàgì abdullahi bin abbas wà nú àwọn tí ó tẹ àwọn ọmọ kékèké tí wọ́n tẹ̀lé àwọn kèfèrí lọ sójú ogun tí wọ́n kó lẹ́rú gbà yẹn táwọn àdẹ́bí kó lẹ́rú gẹ́gẹ́ bí ọmọ kékeré tẹ́ kó lẹ́rú tẹ́yẹ̀ bá kó bukhari abdullahi bin abbas jẹ́ kó yọ wípé òun àti ìyá òun nígbà táwọn padà gba ìsìláàmù gan àwọn ò ráǹfààní àti ṣe ìjírọ́ kò tí yẹba ẹni sí yìí so wọ́n wà ní àwọn mustad'afin ṣe bá ẹni sí yìí so insha Allah ta'ala so wọ́n dáa pé wọ́n ti kọ táìmù fún mi pé àsìkò tí ó ti súnmọ́ etílé insha a máa ṣàlàyé eléyìí láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ insha Allah ṣùgbọ́n nínú àwọn àdílà tó jẹ́ pé ọmọ kékeré ń kọ́ o ọmọ kékeré lè gba Islam ọmọ kékeré lè jẹ́ ìdájọ́ tàbáyíyà ni a fún ọmọ kékeré ìdájọ́ àwọn òbí ẹ̀ òun náà láfún pé báyìí ní sèyí so òun náà ní irú àwọn ẹ̀rí wa yìí pé tó bá yẹ pé àwọn òbí ọmọ yẹn bá jẹ́ kéfì òní mo fi sọ pé kódà nínú tabiatul hal nínú àdámọ̀ ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan ni pé táwa náà bá rí ọmọ kan tó ti pé mi ọmọ ọdún mẹ́wàá nísìn àbó ti pé mi ọmọ ọdún mọ́kànlá àbó pé mi ọmọ ọdún méjìlá àbí mẹ́ẹ̀ẹ́dógún tí ọ̀sá ti ìbàlágọ̀ tí bá ń tẹ̀lé àwọn òbí rẹ̀ sí ẹ̀sìn ẹ̀sìn wọn bóyá ń lọ church àbí ń ṣe kí ni kí lápé jàmá àrẹ ọmọ christian lọmọ yẹn ẹjọ́ ìrọ̀lá bá yìí sí àmì sọ pé à mùsùlùmí lọmọ àwọn òbí rẹ̀ ní kí ni christian gbogbo wa lam àtẹni tí ń sọ àtẹni tó ń gán sọ̀rọ̀ pọ́mọ kékeré ò jẹ́ kébèrè wàláì máa tó bá kàn sọ tán yóò ẹ̀kẹ́ yóò wá sí pé ti takò àkídà òun lóòjọ́ tó rẹ̀ ṣe pé àkéṣe kèfèríjà rẹ̀ mo ti gbà pé gbogbo ọmọ kékeré. tọ́bí láti hàlì gẹ́jẹ́ kó yọ yí pé a gbà pọ́ mọ ìdájọ́ sàbàyíyà láfún ìdájọ́ àwọn òbí rẹ̀ láfún tó kọ́ ọmọ tó yẹ pé kò tí ì bàlágọ́ ń tòótọ́ ṣùgbọ́n òun gẹ́ mọ̀ yí pé kírísítẹ́nì lòun ọmọ ẹ̀ pé jíì lòun abẹ́ẹ̀kọ́ ni yóò dẹ̀ máa ṣe àtọ́ pé ẹ̀yin mùsùlùmí nìyẹn àwọn kírísítẹ́nì báyìí láwọn máa ń ṣe mọ́ church mò ń ṣe kíníkà abẹ́ẹ̀kọ́ ni ìdájọ́ tàbàíyà ni nítorí súnmọ́ ni wípé orí ìlànà táwọn òbí rẹ̀ bá rìn lé lórí rẹ̀ sí kí ni o òun náà ni wọ́n dàgbà lé lórí. ó nàbẹ́bí sallallahu alaihi wasallam wípé fa abawahu yuhawidanihi aw yunassiranihi aw yumajjisanihi. àwọn òbí rẹ̀ méjèèjì àwọn ni ó sọ di yahudi nígbà tó bá dé sínú tẹ̀míyìzì nìyẹn. àwọn so tọ́wọ́ wá dàgbà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yóò máa rìn lórí ìlànà yẹn àyàfi tọ́lọ́wọ́ bá lékẹ́ bá wá sàánú ẹ̀ ó lè padà wá gba Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá lékẹ́ sàánú ọmọ tí Ànábì sallallahu alaihi wasallam lè sàbẹ̀wò ẹ̀ nígbà tí ṣe nígbà tí ń sàárẹ̀ yẹn so eléyìí báyìí òun náà ni ṣókí eléyìí tí yáa rí àǹfààní láti ṣe àlàyé ní alẹ́ yìí insha Allah ta'ala tó bá di lọ́la a máa bá àlàyé lọ lórí ibi tí a bá àlàyé dé yìí so eléyìí báyìí ń jẹ́ ẹ̀rí fún wa so eléyìí tí mo dẹ̀ sọ yìí nípa ti Abdullahi bin Abbas yìí náà bákan náà so mo ní ààrí nínú bóyá mo ti sọ mi mọ̀ bóyá tó bá yí tí ì sọ kí n fàǹfààní yẹn sọ so àfọwọ́ Ibn Qayyim rahimahullahu ta'ala náà rẹ̀ dídá tó mú wá náà nìyẹn nínú ahkamu ahli nígbà tó ń sàlàyé ẹ̀rí lórí wípé ìjọba kékeré ìjọ lè jẹ́ kéfèrí àbí ò jẹ́ kéfèrí ìjọba kékeré lè gba Islam àbí ò gba Islam so eré nínú àwọn náà rẹ̀ báyìí dàí ìzàdé ìtànà lẹ́yìn tí ọlọ́run bá lè kíláàtú ti fi wá mọ̀nà insha Allah ta'ala tó bá ti lọ́la tí a bá ti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí yẹn tán ìgbà yẹn láyẹ̀jẹ̀ wá lọ síbi ọ̀rọ̀ ìdájọ́ ọmọ tí Khadiru pa ṣàpẹ́ tí ó bá ti kílẹ̀ àyípọ̀ ọmọ kékeré lè jẹ́ kèfèrí ajẹ́bẹ́ kò sí ìṣkàl kásọ̀ wípé ọmọ tí Khadiru pa yẹn o ọmọ kékeré ni kò dẹ̀ sí ìṣkàl kásọ̀ wípé kèfèrí ọmọ yẹn ẹ̀ tí ọ̀nà yìí sì nítorí pa àrí pé lásìkò ànẹ́bí náà sallallahu ànábì náà pé àwọn ọmọ tí òkè tọ́jọ́ ọmọ kékeré ó pè wọ́n sínú islam ànábì náà fi dájọ́ kèfèrí nílẹ̀ fún ẹni tí ò sí kéni ẹni tí ò padà kú nínú kúfùrù ẹnu wọn ẹni tọ́lọ́ ọba nìkan dẹ̀ padà ní kó padà ànábì sallallahu alaihi wasallam dúpẹ́ fọlọ́ba fọlọ́ba yọnu náà ó sọ pé tó bá kú bẹ́ẹ̀ ni yóò sí kéni o yọ wọ̀ náà nìyẹn so táwa náà bá sọ wípé ọmọ tí kọ́dúrú pa yẹn ọmọ kékeré ni bákan náà kèfèrí ni ajẹ́bí kí ni o àti ìyapa sí ìlànà ànábì sallallahu alaihi wasallam so eléyìí báyìí ó ní ibi tí sheikh abu muhammad abdulhamid alhajuri azuwaikari ibi tí a ti yapa pẹ̀lú wọn nìyẹn níbi wípé àwọn wà wípé àwọn wò wípé ah, bó bá ti jẹ́ ọmọ kékeré o kò lè jẹ́ kéfèrí ẹjọ́ náà sáà máa ń sìn yìí so àwọn dẹ̀ mọ̀ pé kéfèrí lọmọ yìí pẹ̀lú àwọn nusus àwọn ẹ̀rí tó wá ajẹ́sí pé ńgbà tó ti rìnlẹ̀ pé kéfèrí ni tẹ́rì fi rìnlẹ̀ yẹn ajẹ́sí pé kí ni o ajẹ́ pé àgbàlagbà ni ọmọ yẹn ó yà jẹ́ nìyẹn tó ti so ilé báyìí àkíyèsíta lóhun ta níbòhun ni pé àkọ́kọ́ ni pé gbàyípọ̀ mọ̀ yí o ṣe bá ní sí yìí ni ẹgẹ́ bí nọ́sù ṣe gbé wá bí àyà Kùránì ṣe gbé wá bí hadith anabi sallallahu alaihi ṣe gbé wá bí Abdullah bin Abbas ṣe gbọ́yé bí Sa'id bin Jubair radiyallahu rahimahullahu ta'ala ẹgẹ́ bí ó ṣe gbọ́yé ṣe bá ní sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àìmọ̀ bọ́ ṣe ni àkíyèsíta ní jabata lórí ọ̀rọ̀ yìí tó ti bá nìsín àti wípé a ní àkíyèsí fún lórí wípé kí ẹ sọ pé ọmọ kékeré ń kọ́ o kí ẹ sọ pé kéfèrí ni tó bá ti dé kò tẹ̀mí yìí kódà kọ́mọ ti bàlágọ̀ irú nǹkan báyẹn ń ṣe ọ̀rọ̀ tó yẹ sí pé ọjẹ́ ọ̀rọ̀ sọkúsọ bá ọ̀rọ̀ tí ẹ̀rí ń bẹ fún ni eléyìí báyìí táwa fi wá sọ ìmọ̀ràn fún so ibà ní sèyí tó ń sọ kò right ẹ̀rí la mú wáyé lórí pé ọmọ kékeré jẹ́ kèfèrí ọwọ́ tún dúró lórí ẹ̀ wípé ẹni tó bá gbà yí pé ọmọ kékeré yẹn ọmọ kékeré kèfèrí ni ọmọ kékeré lè jẹ́ kèfèrí irú ẹni bẹ́ẹ̀ tó ṣe jáde kó ní Islam ó ti di kèfèrí nìyẹn ẹ̀ẹ́ra ẹ̀ẹ́lẹ́ra àfàsùn nìkan tó fi irú yẹn pè yẹn kèfèrí láyé rí nítorí ẹ̀rọ jẹ́ pé nínú ọ̀rọ̀ kan tí sheikh abu muhammad abdulhamid al-hajuri az-zu'akari ọ̀rọ̀ kan tó padà fi ránṣẹ́ àwọn òjú bí ìṣẹ́jú mẹ́rin lọ ìgbà tí wọ́n jẹ́ kó yé wọn wípé ọkùnrin jàbátá yìí ó padà ló tíra ṣéèkì yìí ó padà ló wípé ṣéèkì pé àfa aláṣẹ àbọ̀dì wítìrì ní kẹfìrí ọ̀rọ̀ yẹn wá dọ́dọ̀ tí gbọ́ ṣéèkì yẹn ṣéèkì yẹn wá sọ ọ̀rọ̀ kan tí ò ju ìṣẹ́jú mẹ́rin lé ìṣẹ́jú àyá díẹ̀ lọ wípé àwọn òsọ nínú tíra táwọn ṣe o nígbà ẹni tó bá pe ọmọ tí kọ́dúrú pa yẹn tó bá pè ní kéfèrí pé torí ọmọ kékeré pé àwọn òsọ pé kéfèrí lẹ́ni yẹn o wọ́n láwọn òsọ bẹ̀ láéláé o wọ́n lẹ́nu kátà àwọn kan sọ ni pé ọmọ yẹn kéfèrí ni àbágbàlagbà ni tó ti báyìí sí pé ẹni tó bá sọ pé ọmọ yẹn jẹ́ kéfèrí ní kékeré àwọn òsọ pé kéfèrí ni wọ́n nítorí pé ọ̀rọ̀ yìí ń kọ́ o ẹ̀lmí yún nàzọ̀rí yù ni kìí sọ̀rọ̀ àkídà bẹ́ẹ̀ sí ń kà sínú àkídà àkídà ni àà àkídà ló kó sí o èmi bá àkídà báyẹn ṣeré o gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn wọ́n ní gbogbo nǹkan làkídà yóò kàn mọ́ àkídà ni tó jẹ́ báyìí nìyí sọ̀rọ̀ tó yẹ pé àwọn àfa ẹnu òkò lórí ẹni tó jẹ́ báyìí nìyí wọ́n àwọn masáìlú báyìí wọ́n àfi wọn kí ń kà fárọ̀ yẹn lórí ẹ̀ kò yẹ báyìí nìyí irú ẹ̀ irú masáìlú tí ó tún lè jọ bẹ́ẹ̀ dáadáa òní pé ìwọ tó bá kà fárọ̀ yẹn bí jàbàtà ṣe ń pè yẹn kéferì lórí ọ̀rọ̀ ọmọ kékeré yìí nísìn nítorí pé àwọn kan ní kéferì lọ́mọ yẹn ọwá ní nítorí ẹ̀ wọ́n ti di kèfèrí yẹn tó kí wọ́n ti pe mùsùlùmí ní kèfèrí a jẹ́ pé wọ́n kà fárọ̀ ẹni tó bá sọ wípé táríkù sọ̀lá náà kò kí ń ṣe kèfèrí nìyẹn ṣe pé ẹni tó bá gbèrò jù sílẹ̀ tí ò kí ìyapa wà lọ́dọ̀ àwọn àbá súnà àrínà àwọn àbá àtẹ́ni ẹni tó bá gbèrò sílẹ̀ tí ò kí o wọ́n ní kèfèrí ni kódà kọ́ bá gbà pé òun jẹ́ ọ̀ràn ẹ̀yà kọ̀tàkò jọ́ràn ẹ̀yà run ẹnu mọ́ ni pé òròjú ní ṣé tí ò fi kí òun tó fi gbèrò jù sílẹ̀ ń gbà pé kèfèrí ni àdó àwọn àbá súnà tẹ́ni tó bá gbà pé ọ̀ràn ẹ̀yà ni àmọ́ òròjú ní ṣé tí kí òun wọ́n ní kèé ọkàn jẹ ẹlẹ́ṣẹ̀ ńláńlá ni ṣé ẹ̀mọ́ nísìnyí jàbàtà wà nú àwọn tí ebe ẹ̀nà lèmi náà wà ó nínú àwọn tó gbà yí pé ẹn tí ó bá gbèrò jù sílẹ̀ nítòrò jù tí ò kírun rárá ni o tí ò kí rárá kí pé ń kíkan dáka sí o ibi tẹ́mi tó ti yàtọ̀ sí jàbàtà gbogbo àfáàsù náà tó ti yàtọ̀ sí jàbàtà nìyẹn ṣe pé mo ní tẹ bá rí pé àfáàsù jàbàtà bá tó ní tẹ bá rò pé ó fẹ́ ju àwọn àfáàsù náà ń bì kan ṣe mo ní yóò tún níbi tó ti yàtọ̀ kéé wàláì òun yóò tún fa àgbákò kan yọ́ ń bẹ̀ àwọn àbá sunna gbà yìí pé ẹni tó bá tàrọ́ka sọ̀lá tarkan kulliyan tó fi gbogbo tó fi irun lẹ̀ tí èkí rárá ni kété pé ẹni tí ń kí irun kan tí ń dákan sí abẹ́ni tí ń kàkà kọ̀kọ́ o kò yé báyìí nísìnyí ẹni tí ń kàkà kọ́ ń tiẹ̀ kò yé báyìí nísìnyí ọ̀rọ̀ tiẹ̀ ọ̀tọ̀ ni kò di kèfèrí kò yé báyìí nísìnyí ṣùgbọ́n ó kó sínú àwọn kàbá irun zinu àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n tó fi irun lẹ̀ pátápátá tí òfin káfíìrì ni jàbátá náà tó fi irun lẹ̀ káfíìrì ni àwa ara àwọn àfa sunna wọ́n gbà pé déèyàn bá sì rúnlẹ̀ pátápátá tí ò kí tí ó sì gbà pé òun jọ̀ràn ẹ̀yàn kọ̀ọ̀kà kí ni wọ́n ní kèéṣe kèfèrí ajẹ́ pé pe àwọn èèyàn náà ní kèfèrí o kò sí yẹ báyìí sì so ọkàn máa kíbo nǹkan bọ àkídà ọkàn máa kíbo nǹkan àbàgẹ́ àwọn bá sọ ìyapa bí àkídà wọn ìyapa bí àkídà tó bá tilẹ̀ yapa tó bá fi pọmọ yẹn kèfèrí kèfèrí ni yẹn ni yẹn o tó bá àkídà lélẹ́yìn o èmi fi báyẹn ṣeré o èmi sọ àkídà mi gẹ́ ah, àgbègbè yìí ń gbogbo ìyàhálẹ̀ ni èyí ò ti jẹ àwa mọ́ kò ti jẹ wá mọ́ ẹ̀rí ni o mú wá kìí ṣe kọ́kàn máa halẹ̀ ọkàn máa ẹ̀mọ̀ àwọn àlè ìyí ò lè fúrùkì wa so kọ́lọ̀ bá lè kílá kí ó dáhùn kí ó sànà wa so abẹ́lẹ̀ bá lè kílá kí ó kí ó jẹ́ kí ọkùnrin yìí kọ́lọ̀ bá kó bá dá padà síbi òdodo rọ́dàn jẹ̀míìlà ní dídá padà ilé tí ó rẹwà òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n sì sẹ́kù nítorí pé báyìí nǹkan ti bá wọn gan wàláì nǹkan ti bá wọn gan so àdékélé ẹ̀yìn eh, eléjì ìjàwàdá ṣe láti lórí rédíò báyìí nígbò tẹ́bárí tẹ́bárí bí ṣe ń mí ọlọ́yìn ẹ ti rí pé àdáwò ti ṣẹlẹ̀ sí gan wàláì mọ́ fọ́lọ́ bàbúrà mo gbọ́ nípa tí ìfúnpá rẹ̀ ti ga ní iṣẹ́ tó mi wàláì mo fọ́lọ́ bàbúrà ní tó ń pa lórí ẹ̀mọ̀ nǹkan bá a ìmọ̀mù aláta ń bàdàn nínú àwọn tó ń jẹ kú lẹ́nu ọlọ́pàá tẹ́sán ni ó pa òṣòṣì ni yòlé pé yòlé ṣe báwọn kápá tẹ́sán mọ́ padà hẹ́lẹ́ mọ̀ so nǹkan bá gan àwọn tó pọ̀ àwọn tó pọ̀ ti ya kú lẹ́yìn rẹ̀ ẹnu àwọn ọmọ bá tó kú náà àbẹ̀ náà bá kọ́ lọ kó sànù tàwọn náà ṣe pé àwọn tó pọ̀ tó ya kú yìí náà abẹ́ lọ́wọ́ bá náà lọ́wọ́ bá ní kẹ́lá gbàdúrà wa <laughs> torí pé ààyè máa bẹ́ lọ́wọ́ bá fún wọn pé kọ́lọ́n kó fòdodo hàn wọn ẹ̀ kí mo mọ́ sọ pé gbẹ̀nìkẹ́ tó wáyé kó dodo ní wánú wọn wàláhì yóò padà yakú so ọlọ́run ní káwọ́ àwọn àwọn tọ́pọ̀ ti ródòdó wọn ti yakú báyìí ó yìí tó ka àwọn kan tí jàbàtà tó ń ti orí wọn má bẹ́ẹ̀ àti rọ̀sídìí mèrèǹgè tẹ́ ń kórí wọn má bẹ́ẹ̀ rọ̀sídìí ẹlẹ́wọ̀n so gbogbo wọn náà jẹ́ rọ̀sídìí ẹlẹ́wọn mèrèǹgè gbogbo wọn àtàtì jàbàtà ti tátímẹ̀ntì gbogbo ọkọ̀rọ̀ bàdé kákọ́ bá sànù wọn àtàwọn ọmọlẹ́yìn wọn náà tán lọ́gbọ́ tátímẹ̀ntì kọlọba àdìgá kọ bá àṣàánú gbogbo wọn kọlọ̀ kó fi wọ́n mọ̀nà kọlọba àdìgá kọ dá padà sínú Islam kọlọba àdìgá kọ dá wọn padà sójú ọ̀nà sunna ala la ilaha illallah torí pé kò sí nǹkan tá a fẹ́ fi àánú wọn ṣe kò sí nǹkan tá a fẹ́ fi ìparun wọn ṣe kò yí báyìí nìṣẹ́ so a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìdáyà fún wọn ká nífẹ̀ẹ́ mọ̀nà fún wọn kọ́lọ̀ màdìgá kó fi wọ́n mọ̀nà ala la ilaha illallah sàbẹ̀ náà bá ọlọ́ọ̀bà àlekẹ́lá kí wọ́n ba ìlú لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه، السلام عليكم ورحمة الله وبركاته